وأحسن الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله والسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم رحمة الله أبتي تقوى جسيرا يليه lórí nǹkan tí ọlọ́mọba nífẹ̀ẹ́ sí lórí nǹkan tí ọlọ́mọba pàṣẹ gbogbo nǹkan tí ó bá ti rí báyẹn ó ti jẹ́jọsìn náà nù abẹ́lọ́mọba kó mọ́sọ̀lá ìgbàgbò kó iná fún wa especially ọmọ ìyáwá tí wọ́n ti agbátẹrù ìgbòkó náà abẹ́lọ́mọba kí ó bá ti fi kára rẹ̀ dáadáa fún wọn láyàtọ̀ láti àtàwà náà lápapọ̀ wọ́n lò ní okùnfà dáadáa fún wa inú àwọn àjòkó tí ọdá tí ẹ̀dá máa ń jòkó lórí ilẹ̀ ni oríṣiríṣi ìjòkó náà ló máa ń pa àwọn èèyàn pọ̀ bọ̀tí táwa gbajúmọ̀ wà lásìkò yìí òun náà ni pé nítorí kí àwọn àjòkó tí àwọn èèyàn máa ń jòkó yìí tí ò ní ṣe wọ́n láǹfààní láyé àti lọ́run àwọn tí wọ́n máa ń jò yẹn gan wọ́n tó kéré àwọn tó tó pọ̀jù àwọn èèyàn lọ làwọn tó yí pé ìjòkó tí ó kó bá wọn níwájú ọlọ́run lọ́pọ̀lọpọ̀ máa ń jòkó ṣùgbọ́n ìjòkó tí a jòkó tí a rí dáadáa láyé àti lọ́run látara ìyẹn máa láwùjọ gbogbo àdúgbò wa ìpátá tàbí láti bí ó ti bẹ̀rẹ̀ ẹ̀rì láti bí ó dábára tàbí wọ́n bá ní àwọn ìjọkó bí ọgọ́rùn-ún èyí tí ó jọ mọ́tọ́lọ́ nínú ẹ̀ bóyá tipátipá rí ogún bára wá sọ̀rọ̀ wa àwọn tí ló kẹ́dà ó máa jòkó láwọn jòkó tí ọ̀dá kọ́lọ̀n kó máa ṣe àdánwò fún wa náà àtọ̀rọ̀ gáfàrà lọ́wọ́ káàkiri wa àdígbèrà ti pẹ́ ṣùgbọ́n tọ́ ó dọ̀pọ̀ ohun lágbára bá ti ń bọ́nù ìkàlà mọ́bì àmúgbòrí agbórílé gbógun àti ìdíjọ́ ọlọ́dà alẹ́ ọ̀tọ́gbẹ̀ náà ọ̀pẹ́ náà lágbàfọ́lọ́ ọ̀rẹ́ ni a bí Abu Ibrahim Sheikh Mute ọdún dáàrọ̀ pé tàn ìlú gbayin lágbó pé ọlọ́run sọ ìjọ mi ọjọ́ rẹ̀ nígbàtí ó tẹ́lẹ̀ bùkátọ́ ìyá fi kú padà gbogbo ẹgbẹ́ ọlọ́run kádàrà pé a máa bẹ́yìn ilé nìyà abẹ́rẹ́ ọmọ bàbá òṣìṣàn ìwọ̀ta ààrẹ kọmọ́sọ̀lá ìgbàjọ pé iná nígbà sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ máa rí lábẹ́rẹ̀ kọlọ́run kọmọ́sọ̀lá ìjẹta rí kama sábàbà ti àdílẹ̀ ọ̀sọ̀lá ìbìnà àmúrẹ́yìn ìbìnà àwọn rọ́dí ọlọ́run dáadáa rẹ̀ أنه سأل النبي صلى الله عليه وسلم ما جريمة مجالس الذكر فأجابه النبي صلى الله عليه وسلم فقال جريمة مجالس الذكر الجنة yíyàn bá dúró fẹ́ ìjòkó tí ó jọ mọ́ta ọlọ́run báyìí Abdullahi bin amurin olóńgbèrè lọ́wọ́ ànábì pé ẹ̀san wo lè yóò rí lábẹ́rẹ̀ ànábì ní ẹ̀san tí ó máa bẹ fún náà lè kọ́lọ́m fi hàn sálùjẹ́ náà kọ́lọ́m tó mọ́sọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ ìyẹn náà bẹ̀rẹ̀ pin èròǹgbà mùsùlùmí rídọ̀lá wọ̀dùkú lórí jẹ́mù ọlọ́jọ́rọ́ sí wa kàṣìlá jẹ́mù jésù òpin tí èyàn fẹ́ láyé náà bí ẹ bá ti rí méjèèjì kò sí nǹkan kan ní tó ń fẹ́ ọlọ́pọ̀ mọ́sálásí ṣe bẹ́ẹ̀ fún ní àṣálẹ́ ìpẹ̀lú yọ̀ǹda ọlọ́m tí ọjọ́ ti ṣe lọ tó náà èyí tí ọlọ́m bá ní ká rí lọ́dọ̀ máa ń sọ ní ọ̀rọ̀ wọn wọ́n létí àti akọ́ ní eyín ọba ti méjì mẹ́ta ọjọ́ àti lè gẹran jẹ ẹ̀hẹ́ ìgbẹ́láǹfà ní ìgbẹ́ta ti dúdú yóò lè gẹran tọ́lá ìpé mẹ́rin náà ni ó bá jẹ́ tí ó sì jẹ́ tí ó wúrí egun alámbèlélà lápótán òun náà ni wípé wọ́n bá sọ sí ọlọ́pàá tí á lò náà ọlọ́pàá mọ́sí láì jẹ́ kí ápàpà níláta rẹ̀ èyí tí wọ́n ní ká fi bára ilé sọ̀rọ̀ lénìí láti fi pera wa sí ni àwùjọ ومرحلة الشبابية أيها الإخوة لبك أبي ìpele kan nínú ìpele ìṣẹ̀mí ayé ọmọ ẹgbẹ́ ènìyàn òun náà ni a fẹ́ gbé yẹ̀wò lónìí àbí marhala at-tufula marhala eh, al-murahaqa wal marhala <clears throat> ash-shababiyya wa hakadha màmí lẹ́kùn tí ọmọ ẹ̀dẹ́ ni ọmọ rẹ̀ kọjá náà nìyẹn tó tó wá di pé yóò bọ́ sí sàárẹ̀ ìfọ́lọ́mbà fún lẹ́bí lóhùn ìkannú lẹ́bùn yẹn ò náà ni a fẹ́ gbéyẹ̀wò lásìkò yìí wọ́n bá halatu ṣàbá bí ayé wọlé ẹ̀kọ́ tabdahu min maza min sinmi gbólógbé ilá arba'in ẹ̀sán tálà ń pè lọ́dọ̀ gan-an ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ nígbà tí obìnrin náà máa rẹ̀ lóbìnrin ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ ń gbà yẹn tó bá jóbìnrin ń gbà ní ìlú lè jọ lóbẹ̀sán ọdún mẹ́wàá ọdún mọ́kànlá ọdún méjìlá bẹ̀rẹ̀ ọdún bá jọkùnrin ń gbà mí mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún ẹ̀hẹ́ ìlú abẹ́rẹ́ ní ẹ̀ńdẹ́yìn ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ ń gbà ní ìyọ́mọ̀ á lọ lọ ẹ̀bá ti lé lọ́mọ ogójì ọdún pé tó ń ṣe ọ̀dọ́ mọ́ ní ìfi dàgbà bàgbà náà ju àgbà lọ mi ẹ́ bẹ́ẹ̀ni àgbẹ̀ kan bébì náà sì ju bébì lọ tọ́rọ̀pọ̀ ọ̀sẹ̀ kan tá ń ṣe fún ọmọ rẹ̀ kí láwọn máa pè é bébì ó bá tó sì méjì ń kọ́ èkó bébì náà kódà tó jọ́dún kan bébì mi náà ni ó máa jẹ kódà ọdún méjì ọdún mẹ́ta bébì náà kí lọ́pàá mọ́ra والمرحلة الشمالية أيها الإخوة كما قلنا تبدأ من ماذا؟ من سن البلوغ إلى حد 40 سنة يبدأ láti bí ọmọ tí ó bá ti bàlágà láwọn táìmù sáàsọ yẹn yíò máa mẹ́jìnlẹ̀ ọ̀dọ́ yẹn fá yóò fi dé bí ogójì ọdún kama sallallahu subhanahu fi surati al-ahqaf wọ́n wọ́n bá ti sọ́nà suratu al-ahqaf ọlọ́ni hatta ìdàbálọ́gọ́ aṣúgbẹ̀ وبلغوا أربعين سنة ẹ̀rí àsìkò ọ̀dọ́ àsìkò tó pàtàkì púpọ̀ ní ògbésí ayọ́mẹ̀ èdè ìrìnlẹ̀ torí àṣàbà kúmùrí jáàlú alìjáde àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ ilẹ̀ àwọn náà lápọ̀ ní ọlá ní gbogbo ibikíbi tí wọ́n láláǹdì sí ibi tí wọ́n bí wọn sí wọ́n ara àwọn tí wọ́n jọ́dọ̀ ni wọ́n ti jẹ́ pé àwọn àgbà ní òjú o wọ́n fẹ́ o ẹ́ wọ́n fẹ́ jẹ́ àgbà wọn ara àwọn ọ̀dọ́ ìlú wọn ni wọ́n ti máa jẹ́ tó ń gbé ọ̀dọ́ ìlú náà lọ́jọ́ iwájú wọn wà á wọn àwọn náà sì ní èso fún ìlú kọ̀ọ̀kan bí ọ̀dọ́ ìlú kọ̀ọ̀kan bá ti bàjẹ́ èso ìlú wọn ti bàjẹ́ eléyìí tó jẹ́ náà àwọn agbóyìn àwọn ọ̀dọ́ lọ́kùnrin lásọ yìí àmọ́ àṣà bad àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ lómìnir jama fàbí maha àwọn náà làwọn ẹ̀yà abiyama àwọn labiyama bí àìgbèhìn náà yàtọ̀ kọ́rọ̀ ajúlẹ̀ wọn bọ̀ àwọn tí wọ́n jẹ́ akọni tí wọ́n máa ń tẹ́yìn pàtàkì pàtàkì ọwọ́ àwọn àyà lóbìnrin yìí àwọn ọ̀dọ́ lóbìnrin yìí náà ni wọ́n ti jáde àwọn náà wọ́n tẹ́yìn wọn àwọn náà ni wọ́n á rìn wọ́n àwọn akọni yẹn lè wá jọkùnrin wọ́n sì lè jẹ́ obìnrin gbogbo ọgbà tí àwọn ọ̀dọ́ lóbìnrin náà bá ti dá ọjọ́ iwájú ìlú wọn orílẹ̀-èdè wọn àwùjọ wọn ọ̀nà ọ̀dà mọ́sálásí ọ̀ṣàbábí ayúwárí ẹ̀kọ́ fúrúsàn àsìkò ìdí ọ̀dọ́ opportunity tó tó sí nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ni opportunity ńlá ni nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ bí ẹ̀ bá bí ọta fún láyé ó tó ta fún láti fi àrùn àsìkò ọ̀dọ́ yẹn kó wà special láti jọ da fún yàn láyé àti lọ wọ́n ìdí gbàjẹ́ fún yàn jẹ̀má àti sí ọlọ́pàá ìjọ kó gbàjẹ́ fún láyé àti lọ ah, àsìkò ọ̀dọ́ yẹn náà ni yóò yóò lẹ́kọ̀ọ́ sí yóò kó púpọ̀ lórí bí ó ṣe gbàjẹ́ fún kọlọmọdé ọba jẹ fáwọn láti lè jọyọ wáyé bí ẹkùn ọ̀dọ́ ó pàtàkì púpọ̀ ààrẹ Muhammad sallallahu alayhi wa sallam kama fi Bukhari wa Muslim من عزيز عبد الرحمن بن صخرة الدوسي الشهير من إمام أبي هريرة اليمني الله قبل يا مسلم بنا يبقى يوم رسول النبي محمد صلى الله عليه وسلم قل سمعتم أو يملكم دي yòtùlẹ́mù ọlọ́run yọ ọmọ làbẹ́lá ìlàbẹ́lú ọlọ́run adáàbò yóò fi ìbòjì kọ́fà wọn lọ́kìyàmà ẹni bòjì ọlọ́run yóò kọ́fà wọn bòjì ọlọ́run pé anábì sàn ní ọ̀nà ìlẹ́sẹ̀ lọ́n yàgùlọ́kọ̀ ọlọ́run azọ́jẹ́ àmọ́sọ́kọ̀tọ̀ tàríkà bí súnà nàlẹ́ ìmọ̀ sàáyé ìbí mọ̀nsúrù zèlò yàgùlọ́kọ̀ ọlọ́run sọ̀rọ̀fàdì ibòjì bó ṣe pé ọlọ́run ọ̀dà tó bá dijọ́ ọ̀gbẹ̀rẹ̀ kìyàmà báwa náà sì mọ̀ wípé níjọ́ náà lọ́hùn kò ní sí igi kò ní sí nìkan tẹ́gbà lè sáfí ọlọ́run àwa fi wá sínú oòrùn ẹ̀yẹ náà pè ní àrùn sọ́ọ̀tù kìíyàmà gbangba kìíyàmà báwọn tí wọ́n kọ́ lu ayé àtàwọn tí wọ́n lu ayé gbẹ̀yìn tí gbogbo owó ti pàdé yìí ọlọ́run fi àwọn èèyàn rárẹ̀ kódà sí ebi ẹni tí ó wà lùdẹ́ nìkan onú bọ́ọ̀hùn nígbà tí ìnira yìí bá pọ̀ àdébílẹ̀ òun ó súnmọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn mẹ́ìlú ni àwọn afá ní agbẹnu lóyẹ tí káfí kìlómítà tààfin wọn máìlì lásìkò yìí ni àlẹ́bì sọ ni àwọn kan ní yẹn ẹja mú àwọn mí nílò mẹ́ìlú pàdánẹ́bì sọ náà ni ọmọ tìró sáfẹ́ náà yà wá sí lé tìró sójú ìbẹ̀rù ó sọ mọ́mọ́ ẹ̀dẹ́ ni agbárí ọmọ ẹ̀dẹ́ ni wọ́n sọ bí ìgbàgbọ́ bẹ̀rẹ̀ náà ó kún ó sì wọ́n lóde wọn fi tíṣẹ́ kú lágbẹ́ lára wọn lẹ́bi yóò mú ẹlòmí ìlú kókó tẹ̀ yóò mú ẹlòmí ìlú orúkú yóò mú ẹlòmí ìlú ìlú yóò mọ̀ sẹ́sẹ́ lómi ìlẹ́nu báyìí ẹ̀ nígbà wàhálà bá dé lẹ́gùn yẹn dán àwọn èèyàn máa bẹ nínú òrùn tí wọ́n mọ̀ fún orí gbá náà yà àdàbí wa sọ nígbà yìí pé sàbà àtọ̀n àwọn èèyàn méje kan bẹ yóò ní ìhùn ọlọ́run yóò mọ̀ láti ńlá ìdá sílùú ọlọ́run á ṣe ìdìbò wọn níjọ́ tí ò ní síbò di kan àbí gòjì ọlọ́run nígbà tí anábíọ́mọ dá pọ̀ nínú نشأ في ماذا في عبادة ربه وفي رواية في طاعة ربه ọ̀dọ́ tó ti gbé nígbà tí ó jí láàárọ̀ ọjọ́ rẹ̀ ọ̀làjú sí kíni o ọ̀làjú sí ìjọsìn fọlọ́run ni irú ọ̀dọ́ bẹ́ẹ̀ ọlọ́run akọ̀ǹpẹ̀tẹ̀tẹ̀ tó gbé bá mọ̀mọ́ ọ̀dọ́ òun náà ni ká ṣe jẹkújẹ ká ṣe ṣe kúṣe ká kẹ́mi wọ́n má káwà àwa rí ọ̀dọ́ kan tí ó fi gbé ṣe ayé rẹ̀ ṣerú yẹn ìjíǹde ọjọ́ ẹ̀ tí ó gbọ́njú sí ó ti sínú ọmọ tẹ̀láṣì ọlọ́run ọlọ́run akọ̀mpẹ̀tẹ̀tẹ̀ á fún ní special treatment tó bá ti jẹ́ ògbéra kìíyà hàn lọ́nà tó gbàgbà lọ́wọ́ adá lọ́lá ayé e sí afifáyé àpọ́nlé tó sọ fún wa wípé àsìkò ìdí ọ̀dọ́ wa lọ́kùnrin wa ní àbí lóbìnrin wa ní kèsì àsìkò tí a máa fi sàwẹ́wàá bí abáwọn hadith mìíràn كما في البخاري ومسلم رحمة الله عليه أنا ابن محمد صلى الله عليه وسلم أنا ابن لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين طبعا بات يوم الدين يبدي يجاوب إلى القيامة kò ní mú láti ibì kan bọ́ sí ibì kan dàtí kò ní gbégbésẹ̀ kan débi tí ó wà question alákọ̀ọ́kọ́ òun náà ló kéré jama àdàmù mọ̀ríhì fi ma àfúnà ìgbésí ayé rẹ̀ láti òkè kanlẹ̀ báwo ló ṣe ló ṣe parí ẹ̀ wọ́n rú ìgbésí ayé èèyàn láti òkè kanlẹ̀ èyí ń rò wa a kà báwọn ẹranko ó ṣe kú kódà ẹranko tó ń tàbí rù níwájú ọlọ́run mọ́tò tọ́kọ̀ kí ni o ẹ́ tàbí ṣe ẹranko tó bá sáàbò sí mọ́kàn kátó subhanahu abéèrè léèrè àkọ́kọ́ òun náà nípa àgbéṣe ayé ní látọ̀kì kanlẹ̀ gbọ́dọ̀ mbs gbọ́dọ̀ ti dọ̀rẹ̀ bẹ̀rẹ̀ kàbí ẹ̀ bákan náà ànábì ní wà ń ṣàbábí ibi máa ọ̀la wọ́n tẹ̀sẹ̀ wá padà sẹ́yìn ìbéèrè nípa ọ̀dọ́ rẹ̀ láti gbòòtú bàlágà tó fi di ibi kí ni o ọmọ ogójì ọdún táìmì yẹn tó superior nínú fi ṣe ayé ọmọ ẹ̀dín ẹ̀rọ ìsọ̀lámù àgbọ̀dọ̀lọ́ ẹ̀rí báyìí wọ́n á béèrè béèrè nípa ọ̀dọ́ ànábì ni wọ́n á béèrè lọ́dọ̀ rẹ̀ wọ́n á ń ṣàbá bí i bí ma abúlá ń bọ́ lọ lù blabla ọ̀nà òtúrí abúlá èyí blabla ọdún náà wọ́n ti máa ń lò ń lè yakuyaku hakuhaku ẹ̀kan lò rẹ̀ dáradára nígbèrègbè ń gbọ́dọ̀ pàjẹ́ sí i ọlọ́run abéèrè lọ́wọ́ rẹ̀ wọ́n mọ́ lè hìmí ní àìyàn ìtàzọ́ta ẹni min àìyàn ìtàzọ́ta hù wà fí ma ń bàbà owó sọ wá kójọ níbolo ti rí àìsíńdáì níbolo náà sí àyọ̀gbà kárówó níbi tí ọ̀gá bẹ́ẹ̀bìlì àyọ̀gbà kásíké ní o níbi tí ọ̀gá kánmẹ́ síbi tí ọ̀gá ọlọ́pàá béèrè nípa dúkìá tọ́ níbo lọ ti rí níbo lọ sì náà sí èsè tó ṣe gba nígbà tá a mọ̀ gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn lédè nínú àwọn tí wọ́n jìnà sí lánàá nàbì kódà bí mo sọ báwọn ti kéde wọ́n ní báyìí lówó láyé ẹ̀kọ́ kẹ́yìn sọlọ́nà àti kékeré wọ́n ti ní kàdíìsì fún yẹ́ ilẹ̀ ìkàdíìsì rẹ̀ Àdábílọ́rọ̀ ọmọ ọba tó mọ́ ní kò ní kankan lọ́wọ́ èèyàn àti tó máa. Tọ́bá lọ pọ̀ náà lábúrúkú owó jọjọ máa, ọwá ní ìdá, ọwá lọ ọkọ̀ túnṣọ́ lọ́mọ ọbẹ̀ máa náà. Ọlọ́run ọgbà ni ọlọ́run nígbà, ọlọ́run ọkọ̀ náà ní gbogbo tọ́bá lẹ́yìn fọ́lọ́dà ìyàpọ̀ inú wà láàrin wọn gbogbo wọn náà ẹgbà pé mi ìṣòwò rẹ̀ tó kú bẹ́tà kan náà fún àwọn èèyàn kó ṣe wọ́n láǹfààní ṣùgbọ́n ọlọ́run ní san lẹ́sàn orí kí ìṣòwò rẹ̀ lọ́nà gbogbo bá ti rówó lọ́nà tí ó gbadá nínú eléyìí ń bá jáde lẹ́nu àfà wọ́n ti pé ìwé ìpínlẹ̀ wọ́n ti sí ọ̀nà burúkú lẹ̀ fáwọn èèyàn láti máa wá dúkìá níbi tí ọ̀nà gbogbo ẹ̀lẹ́yà láti bọ́lọ̀ sí ẹnu gbé sí ayé láńlò lọ ìlànà gbọ́lọ́ sí rí wàá sọ bọ́lọ̀ àbíkẹ́ tó jẹ́yàn láyé àbíkẹ́ ẹ̀kọ́ jẹ́yàn nítorí bá jẹ́yàn náà kí sì ní ìtumọ̀ jẹ́yàn lẹ́yìn ìgbà ọlọ́run ti dán léyàn ọ̀tún máa fẹ́ jẹ́yàn wọ́n bá jẹ́yàn kéèyàn kéèyàn ló tí wọ́n ní bẹ́ẹ̀ bí kan jẹ́yàn tó ń sọ nì kò náà ní kí wọ́n ní olówó lọ́wọ́ máa fọ́lé ọdún máa ló pọ̀ bẹ̀bẹ̀bẹ̀ kí wọ́n náà máa jayé àbúrò ẹgbẹ́ yìí ni ìyẹn kọ́ léyàn fi jẹ́yàn léyàn kan sàn ìyẹn kọ́ ló dé sílé lórí ọlọ́pàá fún ìyàn ajẹ́ títẹ̀ ní ọmọ kò sí èméjì ilẹ̀ ẹ́ bọ̀tí ìyẹ́kọ́ ni wọ́n ń pè ní gbéyàn àti owó gbọ́dẹ̀ ní ṣe tẹ̀gbérù rẹ̀ ẹ̀sàkíyèsí ẹ̀kan tó dùkú tó fáwọn èèyàn ọlọ́pàá amúlẹ̀ ìsáàm abọ́mọnìyàn náà kọ́ni àgẹ́yìn náà kọ́ni ẹ́ bàbá ṣe kí ni o bàbá fún lé dúkìá olóòmọ̀ rí rí pé agbọ́n ilé yìí ìbá bá sì ṣe kí ni o bàbá fún dúkìá rẹ̀ bá fún bá fún sílẹ̀ fún mọ́ kí ló ní ó máa sọ ọlọ́rọ̀ bí àhányàní ọlọ́run rí ayé pẹrẹ mi báyìí ọlọ́ni kàlùlà bí kìíní ṣe ìtàjì fún láti jẹ́ àti mọ̀ rẹ̀ lé tó náà rò bá yẹpẹrẹ àyẹpẹrẹ bába yẹpẹrẹ yàn ẹ́ àìfún lówó bọ́lá bí yẹpẹrẹ a lè fún lówó tó jẹ́ yẹpẹrẹ wájú àwọn ẹ̀wùn tí jama ẹ̀wùn bí agbéra wa ní kí la fẹ́ lò lábẹ́ lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam anábì nínú tí wọ́n béèrè nígbà tó bá gbé ẹ̀dá nílé láti kìí àmà ìbéèrè mi mẹ́rin ẹ̀kejì ni àgbà ọ̀dọ́ rẹ̀ nígbà ti bàlágà lọ́mọ bí ogójì ọdún wọn á tún ìsìlẹ̀ yẹn special lẹ́yìn náà dúkìá lọ kó jọ ń bó lọ kiri ń bó lọ sí náà sí lẹ́yìn náà ìmọ̀tọ́lọ̀ ń jogún fún ẹ wà ní ilmi ìmọ̀dá amílàlí ìmọ̀tọ́lọ̀ ń fún ọ iṣẹ́ ìpín lọ fi ṣe ẹni iṣẹ́ ìpín lọ fi ṣe ìmọ̀ tí wọ́n gbà lérò bí òun náà ni ìmọ̀ tó jọ máa ń tọ́lọ̀ fi rán ìrìnàbí ọlọ́run wọn náà jẹ́ àfa onímọ̀ kí lọ́ fi ṣe lọ́ fi ṣe gbájúmọ̀ yọ fi ìyẹn sí ìdí ni abọ́ fi wáyé láyé ìyẹn sì ni ara àtẹ́wò tó máa bá wọn kọ́ máa náà jẹ́ àfa ó ti pé ìmọ̀tọ́ ní wọ́n ti fi ra ọ̀nà wọ́n ti fi ra akéde jẹ́gílẹ́tì lájẹ́ ìwọ̀n náà wáyé sẹ́yìn ò gbàgbé kọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ àwọn èèyàn kan mẹ́rin ẹ́ àwọn sàájú yóò ti ti rí ìgbọ́lọ̀ ń sọ pọ̀ kèfè rí ni ẹni jẹ́ mùsùlùmí náà gbọ́dọ̀ mọ́ fí ẹ̀rẹ̀ lé rẹ̀ lórí lẹ́gbẹ́ lórí yàn fi dára wọn Abu Hurairah tọrọ ní ọlọ́ wọn bàbá bá ń sọ̀rọ̀ èyí náà ni ọlọ́pọ̀ bá ní yọrọ sí wọn nígbà tí wọ́n máa ka ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní Suratul Ahqaf wọ́n ní wọ́n gbáwẹ̀ látàárọ̀ nígbà tí wọ́n wá sí wọn kó orí fífi èso àti bẹ́ẹ̀ fún wọn ìdọ́tọ́ wa nígbà táwọn náà padà jẹ gọ́ọ̀nà ẹni tí ń fi rí pamọ́ ayé àgbẹ̀bí tí ó papọ̀ mọ́ ẹ̀yìn oná ti ẹni tí ń jẹun tí gbogbo ẹwà jọ mára wọn nígbà bá ń wá sínú tánjọ́ náà lọ́hùn tó wá rántí ayá ní wá bú ẹmú ọlọ́run ti wá lọ́kàn náà wọn lókù báyìí kí lọ́rọ̀ ọlọ́run pé àzàhábù tó ń ọjì bá ti kọ́ fi àyá ti kọ́ mọ̀ dúnlẹ̀ á wọ́n pàmpá tó bí ma ẹ̀yin tẹ́ ti fi ilé ẹ̀bá fi gbádùn láti yáàmà ẹ̀ ti gbádùn láyé ṣe àwọn báwọn sáwà bẹ́ẹ̀ èyí ọ̀run ó fi dá fún wọn ó fi dá fún wọn láyé ìtumọ̀ ẹ̀ ọlọ́pàá ti fi wà lẹ́ ah, eléyìí jẹ́ ọ̀kan bí ọlọ́wọ́n hadith abdullahi bin umar ọlọ́pàá ni yọ́nu sí bá ní yọ́nu sí bàbẹ́ láti jẹ́ yẹ́ wa pé àsìkò ọ̀dọ́ àsìkò tó wà special gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀rì anábì ní ìbìtẹ́ni mu hamsan kọ́bùlà hamsin ìbìtẹ́ni hamsan kọ́bùlà kí nǹkan márùn-ún tó dé nǹkan márùn-ún tí ọlọ́run bá fún yín láǹfààní ẹ lò kíákíá torí pé àwọn nǹkan márùn-ún kan bẹ tí ó padà bà nǹkan yẹn jẹ́ tí ó sọ dáadáa yẹn bí ìtàn nínú ìgbésí ayé yín ọlọ́run bá sọ oríire dìbà ń gbésí ayé o kọmọ aláwà náà ti ṣe rí ọlọ́run bá fi rú àdánwò fún náà anábì ní ṣàbábùka ṣàbábàka kọ́bùlà máa dá kọ́bùlà haronik ṣàbábàka kọ́bùlà haronik lo opportunity ọ̀dọ́ rẹ síwájú gbogbo tó dé lo opportunity ọ̀dọ́ ẹ gbogbo tó dé tí a ń fa ní látara ìwé rẹ wájú tẹwárí ìgbé ọ̀dọ́ àǹfààní méjì náà tó pàtàkì jù la ma fi mú ìyítàtẹ́bí pé wákàtí èsì ẹ̀ lórí ẹ̀ àǹfààní títí ẹ̀sìn àtàǹfààní tayé àǹfààní tẹ̀sìn àtàǹfààní tayé lẹ́gbẹ̀ẹ́ ìgbàtẹ́bí pé wá ṣùgbọ́n tí kan bá fẹ́ Àlẹ́bí ní lo àǹfààní ọ̀dọ́ rẹ̀ ju wájú gbogbo tó ṣe kí láǹfààní bá fẹ́ ní kí ìjọ́dọ̀ àǹfààní ìṣẹ̀kùn àǹfààní ìtayé káfí mímọ̀ nípa tí ó yẹ ká mọ̀ ní ẹ̀sìn káfí fi pàtìsì tó yẹ ká pàtìsì káfí kú ọlọ́mọba nípa nípa yẹn bí ọ́ ìgbà yẹn lágbára máa ń pè sí ara ọmọ ẹ̀dẹ́ yìí after forty zero forty years yóò máa reduce yìí kódà bẹ́ẹ̀ bá ń sọ pé gbogbo tó lára bàbá lè ìrọ́ ní jẹ́ ẹ̀ ní ọmọ ogójì ọdún one hundred forty five fifty fifty five fifty ó ń lọ sí i gbàtó wà lọ́dọ̀ wọ́n á fi gbé àǹfààní tẹ̀símọ́lẹ̀ àtàǹfààní ìkànnì tó yẹ kọ́ gbọ́yé nígbà wà ní ọ̀dọ́ wà gbọ́yé wà á ti sẹ́ àìsíyámọ̀ wà á bí irú rẹ̀ apẹ̀yẹ́rẹ́ yẹ́ bí irú rẹ̀ jùlára wà á tó wá gbìyànjú lórí ìdíkayé náà apẹ̀yẹ́rẹ́ lè yẹ́ ìdíkayé náà dáadáa àdílẹ̀ mọ́ni tó wá ti gbé wá ti kọjá bá mi tọ́wọ́ lọ nígbọ́n ti múra nígbàtọ̀ wà láti bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́tàdínlógún mọ́kàndínlógún èjìdínlógún lọ́nà kọjá ọmọ ogójì ọdún lẹ́yìn náà fẹ́ bí wọ́n ti sáńtà tàbí lamọ̀dá sọ́kọ̀lì ní wọ́n fa ní àlàáfíà rẹ̀ síwájú káàrẹ̀ tó ní òdìbò sòkúta láti odò kókókó lára ọba ní ìjàmbá òdìbò máa ń sòkúta láti odò ìwọ̀n jẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀lẹ̀ máa gbà láàáfíà lọ pé àkùsàn bẹ dáre òkè ṣùgbọ́n gbàtà lálàáfíà bábá ti lò ó jẹ̀má sáàrẹ̀ bá dé ọlọ́run àkọsẹ̀ sí ìgbìmọ̀ kọ́mọ̀ sí àdé ìlàpọ̀lẹ́sìn àbá àti ọ̀rọ̀dí ọlọ́run dára ní àdébìlẹ́rì bọ̀ nínú yìí tó ti ní dáadáa tí máa ń ṣe tẹ́lẹ̀ tí ààrẹ wá ṣe àwọ́sẹ̀rìn àjò ní kọ́ sílẹ̀ fún nígbà tó ti gbé ó ṣe ń gbàgbọ́ lálàáfíà náà kálọ̀ ti tó mímọ́ tẹ́ rí ìdápọ̀ máa ń di ààrẹ wa tí kò jọ rí sí abọ́fẹ́ ní àjò kò jọ rí sí ọlọ́run nìkan kọ́lẹ̀ pẹ̀lú ìgbàpọ̀ ń ṣe náà kí lọ́fà koríko ti fi àsìkò rẹ̀ ó ti fi di nǹkan dáadáa mọ́lẹ̀ àlàáfíà rẹ̀ ó ti fi di nǹkan kan mọ́lẹ̀ nígbà tá rẹ̀ dé ajẹ́kó wúlò fún bẹ́ẹ̀ là nàbí sallallahu alaihi wasallam oníwàgbé náà takọ́bùlà fákìrì ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá fún ẹ lòó kan fi sàǹfààní síwájú kí àìní tó dé òtẹ́ni bí ọmọ tọrọ tó ń jẹ́ bàbá olówó àná bẹ́ẹ̀ ni àríbẹ̀ kan bọ̀tọ́lọ̀ bá ní ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nǹkan nígbà náà sí ìní ìsìnkí lọ sọ́rọ̀ ẹ̀mù ẹ́ olùgbé yorùbá bẹ́ẹ̀rù rẹ̀ gan-an èyí kan máa dára ẹ̀ padà ní ó dẹ̀ máa ń lé dára mi ìyẹn lóòsọ lẹ́nu pé tó ń gbọ́kọ̀ tó wá dẹ́ni tí ń fẹ̀fẹ́ ẹni onílé lórí tó wá tó ti di láńlọ́ọ̀dù bọ̀ ẹ̀ẹ́dẹ́gbá yíyẹ tó padà wá délé tó náà ti délé o ẹ́ ti rẹ́ǹtì ilé Yorùbá ń gbọ́ ọ̀rọ̀ bí iye. So àtẹ́bí ni wà ní náà sàkọ́fìlà fàkìríkà ló àǹfààní ọ̀rọ̀ rẹ̀ síwájú bó sì tó dé ó lè wáyé bẹ́ẹ̀. Kìí sòfin ìrìn àjò ẹ̀dá. Bẹ́ẹ̀ bá máa rí gbogbo ẹni máa rí ànábì wa Ayyub alayhi salatu wassalam. Ọlọ́nkẹ́ ìfọ́ká rẹ̀ tó di ń dá ẹ̀ dé gbogbo ẹ̀ ló lọ. Lẹ́ta ọlọ́run bá sọ ní Sọ́ọ̀bù Sọ́ọ̀dù Fúránṣà Tànàbí ó wà nílò kó mọ̀ wà mọ́ ló àǹfààní ọ̀rọ̀ rẹ̀ láti fi lè rádá mọ́lẹ̀ síwájú kí ni o síwájú kí àìdé tó dé kílàmẹ́bí sọ fún àrígbé tó àbájú lọ́pọ̀ tí níbi àti dé káde síwájú kí àìdé tí ó rọrùn láti ṣe ó tó ṣẹlẹ̀ sí wa ájì bẹ́ẹ̀ jẹ́ nínú ìnáwó rúkùnú mi ni àrìkáàlì Islam báyìí mi ni àrìkáàlì Islam nínú àwọn orígun gbàgbọ́ orígun Islam tó pàtàkì ilẹ̀ àjíjẹ́ gbogbo ọmọlẹ́bí wá tí wọ́n ò sí lọ tí wọ́n sì ní dúkìá tó tilẹ̀ já sí alhaj ká lọ sí hajj ní kíákíá àti ká lọ́ra lọ sí hajj ẹgbọ́rọ̀ yé jama èwo ní ẹ̀sìn pàṣẹ rẹ̀ ló méjèèjì ọ̀yà pápápá ibi àlọ́ ọ̀nàjì kò sásìkò mọ́nà bí á fi lọ ọ̀nàjì èyí náà fún ọba àdéjọ́ lérí náà láti mọ́tọ́lá ìtọ́jú ẹgbẹ́

ìyára dídáyọ̀ ewúlẹ̀ tí pàṣẹ náà nígbọ́ kákanjú lọ ní àbí bí ìbá kákanjú lọ ń gọ́ tó tẹ́sẹ̀ àbí òtẹ́sẹ̀ ìdíbà lọ ní ẹ̀nà nígbọ́ ẹsọ́rọ́ ọlọ́pàá ọtẹ́sẹ̀ yes ẹni tó ẹkún ní opportunity kò lọ sí hajj láti year 2020 láti ẹ̀yẹ kásọ́lẹ̀ ọlọ́pùn láǹfààní láti lọ hajj kò láǹfà ní 2019 but ó ní 2020 kò wá lọ ẹ́ tó fi wá 2021 láti 2020 21 on dẹ́sẹ̀ tó bá sọ di 22 another ọdún kan ní 23 another ọdún kan ní ẹ̀sẹ̀ ọ̀dọ̀ wọ́n láti sọ àyè ìyẹn ni ọ̀rọ̀ tó lókè lọ́rọ̀ àwọn àpá ìbá ti kíákíá ọ̀gbọ́n mi nílẹ̀ wọn tọ̀ kí ẹ̀bí wá lọ́pọ̀ tó níbi láti nǹkan bí ìyẹn 2015 kọmọ́ lọ kọmọ́ lọ kọmọ́ lọ káfí wá bá dé rí 2020 ẹ̀yìn òní ló gbẹ́gbẹ́ rí ẹ́ ọlọ́dún mọ́kà tọ́nà ó tó sí kalẹ̀ rẹ̀ láti ẹ̀wọ́n náà Nàìjíríà lọ Nàìjíríà lọ kò pẹ́ tó jìnà wọ́n lọ́pọ̀ ẹ̀ Nàìjíríà fún ọlọ́wọ́ ájìlẹ̀ ogún àmì 4,000 ló ń gbé jàmáà àwọn bí 10,000 àwọn ni wọ́n ṣe láti ẹ̀ lọ́dún mìíràn kò yá àwọn ọmọ 60,000 millions láńsọ iná <laughs> ọ̀nà búlọ́ọ̀kù lọ́dún tó kọjá búlọ́ọ̀kù èyí tí ó ń bọ̀ náà ọlọ́dún ọmọ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ so anábì sallallahu alaihi wasallam oníwàbí náà kàkọ́tìlẹ̀ fọ́kìrìkà ọ̀rọ̀ rẹ̀ lòó lọ́tọ́ ti ní dúkìá ti lọ sílẹ̀ hájì bọ́lọ́n fún ẹni dúkìá tó sì fún ẹni gun ara ọ̀gbọ́n látọ̀dún ọjọ́ yìí owó bẹ́ẹ̀nà rí ẹ̀kan bẹ́ẹ̀nà ni zaka tó yẹ kọ́ yọ nínú dúkìá tọ́lọ́run fún ẹjọ́ torí tó ń gbà ní owó lè tán so kọ́ rẹ̀ òní sínú àwọn tí òní sínú fáìlì àwọn tí wọ́n wáyé wáyọ zaka lẹ́gbọ́ ọ̀yọ́ náà ó ti kọ́kọ́ tó lébi àbíyọ nígbà tí nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ láti gbígbà ó tó mú padà lọ́kùnrin náà lẹ́bi ni wa fàárọ̀ ọ̀kan kọ́bílà máa ń dá kọ́bílà ṣóògùn ìgbà tó lẹ́sìdìsì fọ́ọ̀rọ̀ tí ò sí wàhálà wájú rẹ̀ lòó before kó tó di pé wàhálà dé ẹ ìyẹn pé àwọn ìdílọ́wọ́ bí ẹ bá ti kéré ní ọmọ ìyẹn máa ń fírì wọ́n ló ní tó sílẹ̀ onímọ̀ rẹ̀ sọ pọ̀tọ̀ wá fírì ní ìpètè fi kó nǹkan jọ wọ́n ilẹ̀ ní kọ́ máa fírì lọ àwọn ìdàkàmbọ̀ tó jẹ́ responsibility tí ò ní jọ fírì mọ́ ṣùgbọ́n gbà tó fi fírì yẹn kọfí ṣe dáadáa fún rẹ̀ especially lérí ọ̀rọ̀ ẹ̀sìn àti lérí ọ̀rọ̀ ayé náà nígbà tó ní pé wà bízi wà bízi kò sọgbọ́n nínú tó wáyé ọmọ bízi nífẹ̀ẹ́ kálọ́mọ ọmọ táìsẹ̀gì fún rẹ̀ pé láti friday to friday wà máa parí kùránì kọ̀ọ̀kan ni ara ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ mọ́ fún rẹ̀ yẹ nígbà tó sì lẹ́sì bízi dáadáa tó bá padà yá sábà ń dé wà bízi débi wípé ah ti bá lọ́ fi lè parí ẹ̀ lóṣù náà wọ̀tọ́lápọ̀ ti ṣe tó dá tó pọ̀ sẹ́yìn ìyọ́n mọ̀ lọ́bẹ̀ sọ àdébí sọ́nà mọ́lẹ̀ sọ́nà ní wọ́n àyà àtàkà tọ́pìlà náà dá tọ́pìlà mọ́ òbí níparí gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ lápapọ̀ jẹ́ kó jọ opportunity fún ẹ̀dì fọ́ọ̀kì gbogbo obi torí fún yọ palẹ̀ gbogbo opportunity nù ọ̀rẹ́ ń gbọ́rọ̀ ní ẹjọ́mà ẹ̀rẹ́ ìgbẹ́ ọ̀kan so uh, àsìkò ọ̀dọ́ àsìkò tó pàtàkì púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ka kó púpọ̀ tàbá ti gbogbo àwọn tí wọ́n jáwọn ìsíwájú wa dáadáa náà nínú Islam lápọ̀jọ́ ló pẹ́ wá ọ̀dọ́ ọ̀dọ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́ ẹ̀rì ọ̀dọ́ ọ̀dọ́ náà ni wọ́n ọ̀dọ́ tí yóò wá sí kí ni ọ̀dọ́ tí a sọ wípé yóò nípa tí ó kó láwùjọ ẹ̀rì ọ̀dọ́ tí yóò nípa tí ó kó láwùjọ tí ó nípa dáadáa láwùjọ láti kó ìlú ọ̀dọ́ bẹ́ẹ̀ ní láti láwọn politics tó ń bọ̀ wáyìí aláwọ̀lá ìwọ̀n ẹ̀kọ́ pọ́lìkì alákọ̀ọ́kọ́ òun náà ní kí ni ó alẹ́kùnzámù bí tí ẹkùn ní àwọn àṣẹlẹ̀fàyà àti wọ́sọ̀lẹ̀fìyà ọ̀dọ́ tí ó nípa dìbí láti kó láwùjọ láti dúnlé máa ń ta mà sí ẹ̀sìn ọlọ́run ní gbogbo àwọn agbègbè tẹ́sìn pé ọ̀rọ̀ gbàgbọ́ yóò yí ọ̀rọ̀ àdíọ́kàn yóò yí ọ̀rọ̀ ń tán fara ṣe láti fi fún ọlọ́run ní ó at the same time bẹ́ẹ̀ lọ́rọ̀ wà jọmọ ní àbí yóò yé òun náà so irú ọ̀dọ́ bẹ́ẹ̀ lásọ pé àwọn ẹ̀fẹ́ ti kókó pagidi kan ọ̀dọ́ tí ò tẹ́ fi ń fi ṣe ayé ọ̀dọ́ tí ò gbọ́ táwọn yìí ní tí ọ̀gbá kì í dà yìí kò tó ń gbọ́ pé kí o lè ìbàdá àti at the same time kò ní ádámù kò ní àtìláàkì ẹ̀dá kan irú àwọn yẹn òun àtàwọn owó ni wọ́n jọra wọn ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ náà àwọn ẹranko ọlọ́mọ sọ pé wùlà yìí kàkàlẹ̀ àmì hàn báyìí fún àdọ́lù ọlọ́run láwọn àtẹranko dédé ni wípá àtẹranko tó ń tẹ́lá wọn ọ̀dọ́wò lẹ́yìn ẹ̀sẹ̀ dáadáa láàrin ọ̀dọ́ tó ní qualities ni tó ikú wọ́n rè láti kékeré òun náà fi kékeré ọgbà rírì irú ọ̀dọ́ bẹ́ẹ̀ ní ní dáadáa tí ó fi láwùjọ ọ̀dọ́ tó ní kí ni o alìmọ̀dáàd àwọn ọ̀nà tí yóò lè padà dáa ọ̀nà lọ́dọ̀ tí wọ́n ànábì sallallahu alaihi wasallam láwùkọ́ sí irú bá mọ ẹ̀fẹ́ di lọ́dọ̀ wọn ọ̀nà làwọn yẹn ni nínú ṣe rẹ̀ ni nínú ìwà rẹ̀ ni ọ̀dọ́ tí ó lápa dáadáa láwùjọ nínú wọ́n ní díẹ̀ ọ̀nà ni pé kò ní máa lékiri o kò ní máa dáwọn àtàkàtà lórí tó gbajúmọ̀ láwùjọ tí wà lẹ́yìn kàtàṣàkóyè àníṣà nílẹ̀ rìjàn òdí ọmọ ìwọ̀n rìjàn bíkọ́tọ̀ ọfẹ́ máa ọ̀dọ́lọ́pùn yóò fẹ́ jóbìnrin èyí tó náà fẹ́ jọ ọkùnrin yóò fẹ́ jọ ọkùnrin ní gbogbo ẹ̀rí kiri níbi iṣẹ́ ayé àwọn òyìnbó a sọ rẹ̀ tó bẹ̀rẹ̀ confam ìtọ́nà ọmọ ìyá bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ tó ń lọ bí ọdún bíbélò kan lẹ́yìn èsì pítọ̀ bó bá wá rí bẹ́ẹ̀ tó ti ẹ̀sọ́ rẹ̀ tó bẹ̀rẹ̀ lóòótọ́ bàbá rẹ̀ bẹ̀rẹ̀ lókè àwọn akú ọkùnrin ìlọ́lọ́ ní kó wá sáyé ogún èrò ní ọ̀kadà lẹ ṣé ogún tó wáyé lọ́kùnrin láàpin ni abógun tó wáyé lóbìnrin torí pé tó wáyé pé ogún tó wáyé lọ́kùnrin lẹ́bá ní ábùn láyé tó bá ti yẹ kí obìnrin tó jáǹtì rẹ̀ ó gba 25 million òun mọ̀ gba kíní 50 million nígbò tí wọ́n sọ́rọ̀ ẹ̀dóbìnrin ṣe ṣé tóbìnrin láàpín fún ní tó tó gba 25 million ìyàwó àti ò bá ti sọ́rọ̀ ẹ̀dí kèfèrí orí tó bá ti kèfèrí kò ló kún bàbá rẹ̀ tó jẹ́ mùsùlùmí jù náà ọlọ́pọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀dọ́ èyí tí ó lápa láwùjọ òun náà lọ̀dọ́ tó tó jẹ́ tó sì jìnà sí ohun tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ pàṣínà ọkùnmọ́ bí a ń ṣe jìnà kiri ní antakurapa antasakuba amútajútajú tí mú yẹn máa rí green bí red bí red bí black bí white yìí wọ́n rí bàbá rẹ̀ bí ìyá rẹ̀ tí ó mọ̀ rí kótó bí kékeré tí ó mọ̀ rí mọ́tò bí ọ̀gádà tí ó sì mọ̀ ọ̀gádà bí tírèmù jama tàbá gba gbogbo ẹ̀sìn náà tí ó mọ̀ wọlé ìlànà tí ó gbé sáfún ọmọ papọ̀ mọ́lẹ̀ ìlú ọmọ papọ̀ mọ́ sámà alápàtàkìtàkì ìyẹ́dẹ̀ẹ́gbẹ́ tó ń lọ láti tọ́pọ̀ láwùjọ wa ní gbogbo torí ó ti dàbí tó yí ebi agbóyè ọ̀sán kankan ọ̀nà òrìlé ìwà yíyọ gbogbo náà ọ̀dọ́ bá lè ìwọ̀n iṣẹ́ ọ̀dọ́ tẹ́mọ̀ ẹ̀fẹ́ ti dáadáa lọ́dọ̀ wọn ní ìbájú àti tó bá tó bá ní láwọn fún wọn dáadáa tó bá ń gẹ́gẹ́ fún ara wọn kalamity ni wọ́n jẹ́ fún bẹ́sẹ̀ bá já wọ́n lè replace the ẹsẹ̀ fún ẹ bápá bá tá wọ́n lè wọ́n pàmì fún ẹ sọ́wọ́ sí sọ glen kódà bọ́ọ̀ bá fún lórí sọ wọ́n lè yọ ojú ó yọ ojú òkú sọ ó fi dídí ẹ but brain ọpọlọ bẹ́ẹ̀ rí ni kò sí títí ẹ bá ti kú púpọ̀ ẹ bá ní èyí wà lọ sọ́jà yóò máa lè ra tí ó fi pa ọpọlọ yẹ díẹ̀ díẹ̀ àti tí ó fi pa sanyanyan ẹ̀yìn ilé àwọn náà fi ń wò wọ́n ẹ̀wò wọn ẹlọ́mọ nǹkan ọmọ lọ́mọ ẹni báyìí ti yàwó rẹ̀ gbogbo tó fẹ́ níláyé náà ló ní sàn kò sí òjẹ́kùn gánìm onánilẹ́pẹ̀lẹ́ onánilẹ́gbẹ̀díà onánilẹ́gbẹ̀máṣá gbogbo yẹlé ayé ló ti gbà ló ti yàwó rẹ̀ gbogbo tó bá jìnnì ló ti di dẹni ẹlẹ́ni ọlọ́run kò sọ wa ń bẹ̀ tó torí ẹ̀ sìgá ló kéré jù jàmá inú àlékù lára ọ̀dọ́ yìí láti wá sàwọn gbogbo mọ́ lókù ọdún ìjọba ogun ọdún lọ sábà tí ó wà gbogbo èdè ti dúdú ojú ti dìdàkúdà ojú sọ́lẹ̀ dìdàkúdà ẹwà kúra ń jọ gbogbo bẹ ẹ̀fà bẹ kílógílì bẹ jàmá bẹ́ẹ̀ máa wá ṣe péjì ẹnìkan ní ẹ̀fọ́ ṣe péjì nígbà tá a sọ ní sọ́lọ́ mọ́rọ̀ sọ́lọ́ ń bẹ láyé ń jọ́nà lọ́wọ́ alábì ń sọ fún àwọn sọ̀hábẹ̀ alábì ń yá kún wọn jòdó sọ́ni tórúkọ́ ó dọwọ́ ní pẹ̀lú ìmọ̀ ìjòkó sí ti kẹ́ máa lẹ́yìn tó ti ṣàkíyèsí ẹ̀ńgbà fàájì ẹ̀ńgbà fàájì nínú ọ̀sán abẹ́ sọ́bà nẹ́bì máa lánàá àìlẹ́yìn ó dọwọ́ yín àtọ́ láwọn ò ní option àti náà jòkó sí títì láti gba báńkì àdẹ́bìnrin tó bá wá dídẹ̀ pé ẹ̀ ní option àti kẹta báńkì ní títì ẹ̀fún títì ní ẹ̀tọ́ rẹ̀ a ní kílẹ̀ ẹ̀tọ́ títì ní òṣìṣẹ́ ọlọ́run àdẹ́bìnrin bí èèyàn bá ti rí kọjá ẹ̀yọ́ sálámà sí wọ́n yìí sọ́lá màjí ẹnu ọ̀dá lóòrùn àjíńtà ní ẹnu ọ̀pàṣẹ dáadáa ẹnu ọ̀kọ̀wà bàjẹ́ bóyá ẹlẹ́ni tí ó ń mú sí ní tírélà

ẹ̀hẹ́ ẹ̀bẹ́jì ló ní igbó ògógóró tajítajú gbogbo ẹ̀mbàlẹ̀ ayé ara yẹn jẹ́ lágbàdọ́ láti sọ fún kálukú inú ọ̀pẹ́ bá ti sọ iná mi kálukú náà wà tẹ́sí níbi wa fíìkì wọ́n yẹ́dí lágbòkò lẹ́yìn bántàmù jama gbogbo níbẹ̀ ipa owó ní ọ̀dọ́ tó dá ọ̀dọ́ tó ń sàn ipa owó ní wọ́n ẹ̀ nínú ìgbésí ayé tá ń yìí ipa ọ̀dọ́ dáadáa òun náà nípa àwọn ànábí ọlọ́run òsì gbọ́dọ̀ kan fẹ́ fún nípa dáadáa tẹ́ bá ń gbọ́ ló lọ ní yóò àwọn ipa ọ̀dọ́ nípa ọlọ́dọ́ kan fẹ́ tó fẹ́ kọjá sí ọlọ́run لمن كان يرجو الله واليوم الآخر وفتح الله كثيرا ń bẹ fún ìrara ìlẹ́bí àpèjúwe ọ̀gá bí ẹ̀ka bẹ ti ọ̀dọ̀ dáadáa tó bá sọ́ọ̀dì láìpẹ́ ànáni àmúlọsọ́dọ̀ àwọn abá tí wọ́n sọ́làyé mu bí ọmọ yìí pé òun ò ní padà kan tó ń fẹ́ kó láyé tó bì yọ́n ti ka táwọn ànábi ọlọ́mpo especially ànábi wa Muhammad sallallahu alaihi wasallam ẹ wá rí ipa tí àwọn ànábi ọlọ́mọ ń kó ìyẹ́ bá ti sọ òun náà ló yẹ kó jẹ́ ipa tí ọ̀dọ̀ dáadáa ó kòó àkọ́kọ́ náà lè tàfíkù àtàwíkù alkhali tàfíkù àtàwíkù alkhali ipa tó dájú lọ́dọ̀ lè kú ẹ̀rẹ̀ pé bí ọ̀nà àgbògbò bàjẹ́ tọ́mọ bá yẹ kó pọ́tà gbogbo àwọn èèyàn kéré àwọn òṣìṣẹ́ náà bá bí ọmọ sọ lórí ìgbò ẹ̀rì tó gbé managerial service òun náà ni wọ́n pọ̀ ní àtìpé olórí etí ọ̀dọ́ lè kú láwùjọ àwọn ọmọ èèyàn tọ́lọ kúlẹ̀ oṣù tó jọ́ kí màjẹ́ káńsẹ́lọ̀ wọ́n yìí ń jẹ́ ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ lójẹ̀dá pé kó ṣe yẹn náà ara dáadáa náà ní orí pé ìmọ́sọ́tò àbá nínú ọ̀rẹ́ èdè jésù ọ̀hún nínú ní ìmáàn wàdédé ọ̀hún nínú ní ìmáàn kábà sọ́lá nàbí ní sọ́lá lọ́rùn sọ́lá kápọ́sù takú olójú ọ̀nà fáwọn èèyàn ara àgbàgbọ́lá nàbí pé bẹ́ẹ̀ dàgbé ẹ̀bọ tó bá bára àwọn ọ̀dọ́ tó ń ṣe ọ̀dà bọ́tí ibi tí ipa ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ kọ́ mi ibi tí ipa ọ̀dọ́ tó ti bẹ̀rẹ̀ ọ̀dọ́ tí ò nípa dáadáa ipa rẹ̀ bẹ̀rẹ̀ látara tàfíìkú àtàwé aláàrí níláàrí rọ́bìnrin àlèyé kọ́dọ̀ ọmọ ọlọ́run tó ṣe ẹ̀kọ́ ọmọ ọlọ́run ibi ó ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ọmọ nàìjíríà bá fi ṣe bọ́dọ̀ bá mọ ọlọ́run tó ṣe ẹ̀kọ́ ọmọ ọlọ́run gbogbo jẹ́ ẹ̀ẹ́sẹ̀tì lọ́dọ̀ ẹ̀kọ́ dáadáa ni yóò padà wá sáyé bọ̀tọ́dọ̀ ò bá ti ní kàwé ìlú ẹgbàgbé humanitarian ẹ̀yìn àwọn tí wọ́n kólẹ̀ fún yín lónìí àwọn náà wó sokùn bàbá mi jẹ́ fún yín bó tó tó wọn ní kàwé torí ẹ̀lú ya tó gbogbo àwọn ànábì ọlọ́run tàbá fẹ́ tí ó yà mìíràn án tọ́kọ́ máa ń kójọ sọ́dẹ̀ máa ń jẹ́ pé wọn ọ̀gá náà ni wọ́n àwọn arúgbó ìsábà bá ọlọ́run ọmọ bọ̀rọ̀ nígbà bá ànábì bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ àgbàlagbà lẹ́yìn ẹ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ náà ni àwọn náà ọlọ́run máa ń rìn kí sì ọlọ́run fi جابوا لهم بعد من تصنعت ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت gbogbo ìdíjí ọlọ́run ọba pátá ilé tí wọ́n ti máa ń bẹ̀rẹ̀ tírénì fáwọn ọ̀dọ́ ni tàwíìdì náà fi máa ń rìn wọ́n wọ́n bá rìn wọ́n pẹ̀lú ìdígbàgbọ́sọ́ lọ́n ìmọ̀ ọlọ́run lọ́kan ìfi ọlọ́run ọba láṣọ ìdènà sẹ́bọ ìdènà sóòsà ẹbọ afẹnusí ẹbọ afọkànsí ẹbọ afẹkàràsí wọ́n dènà sí torí wọn pé tọ́lọ̀ tàwíìdì yé wọn gbogbo ń bẹ̀rẹ̀ sẹ́ẹ̀tì lọ́dọ̀ wọn láwùjọ yẹn máa fi ilẹ̀ ọ̀rùn kan láti wá sí ẹmọ́ sàpárápárá ẹmọ́ sàpàkúfà ẹmọ́ jalè ẹmọ́ ti yàwó yàwó ẹmọ́ ti wá gbogbo yìí ni ẹjọ́ pọ̀ nípa orí ìlú bá ti yé wọn fúnra wọn ó fi lẹ́kọ́ òwe ní ọ̀rùn wọn náà ni. àtàlẹ́kọ̀ fún tó ní nǹkan dúró fọmọ́ náà wọ́n hù alẹ́ yìí fún un. Ebi bá gbogbo ẹgbẹ́ ńlá rẹ̀ lórí ọ̀la náà nù, ọlọ́run tó àwọn àfẹ́ ẹni bí ẹni yẹn bí ìyàwó yẹn sọ́sàn, ká tó rí ìwà pẹ̀lú tàwùjí àti súnà nàbì sallallahu alaihi wasallam àwọn náà bá tẹ́lẹ̀ tí ó rí láburú sá ní bá rùn sí wa ní ìgbẹ́ àwọn tí ọ̀dá ta láìsí tẹ́lẹ̀ ó sì rùn sí wa ní ìgbẹ́ ẹ̀rì àfẹ́mọ́ dójú ẹ̀mọ́ ààrẹ pẹ̀lú àwọn tí ń ṣe mọ́ iná mi ká lórí ọdún wájú pé kàn ẹ àwọn yóò o abẹ́sẹ̀ lẹ́kṣọ̀ níwọ̀n náà nígbà inú ẹ̀rọ gbẹ́ni wọn padà tó lè pé ó ti sọ́kò lọ ọ̀dẹ́dìdì ó ti bẹ́ẹ̀ jásí lágbọ́n sọ pé alhamdulillah ọpẹ́ lágbàsọ kílẹ̀ ń sọ ìgbé ṣe bí ẹ bàbá ní àwọn mẹ́sàn ẹlọ sáìláńdì ẹ̀rẹ́ wò nù ẹ̀rí ti tẹ̀lé yóò ẹ̀mí rẹ̀ ti bẹ́ẹ̀ bọ́ ó fẹ́ gbọ́ tán báyìí lọ́nà ọ̀gá dá padà ní. irú ẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ lọ tó a dúpẹ́ fọlọ́mọdọ́ ọba tó ṣe ju abẹ́ lọ torí ẹ̀ àánú ta lè ṣe fáwọn èèyàn òun náà lè kí á gbéṣẹ́ fún wọn bá ti máa ìdí òkùtù ọlọ́pàá lórí àkọlé náà kọlọ́mọba kọmọ́sọ́lá ìgbà ìtàṣọ́ iná ìjọ ṣùgbọ́n وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين